الحمد لله الذي وكلمة الإسلام وعلى سيدنا محمد صلى الله عليه وسلم وعلى ملة أبيه إبراهيم ومكان النبي ورواه ربي على عشرة المرسلين سيد الأنبياء محمد بن عبد وعلى آله وأصحابه وكل من تبع سنته إلى يوم البعث أما السلام عليكم ورحمة الله وبركاته fún ọlọ́run wa ọ̀rọ̀ tí ó ń bẹ̀rẹ̀ lára lẹ́yìn àti àwọn àlejò òkú èyí tí ọ̀dọ̀ ọlọ́run bá mi ní ìbẹ̀rẹ̀ sí gbogbo wa. Akọ̀rọ̀ ìjẹ́ àti ìbẹ̀rẹ̀ tí wọ́n tó ń lọ àti ọ̀kẹ́kẹ́ sọ̀rọ̀ lọ́rùn tààrà àti ìpínlẹ̀ ètò ọ̀rẹ́ láàárín ìbẹ̀rẹ̀ ìgbòho ìpátá nínú ọmọ ìdókòkè àti ìbẹ̀rẹ̀

أفرأيت النور الذي تقول الكلام إنه يكلم مصدق الله nípa pé yíyá lójú owó àwọn ìjọba tó bá ti lọ sí kápá ìlú mọ́lẹ̀ nínú dúkìá òkú ni àwọn ìgbà ìgbà tí òkú ọ̀wá ní dúkìá sí àdìrẹ́jẹ́ nígbà yóò fi àwọn tó ń bí aláàbò bákan náà òun náà ní ìgbà tẹ́lẹ̀ ní ọ̀gbìn àtàlẹ́ pọ́pátì rẹ̀ àti òkun ìgbà ìwọ̀n bẹ́ẹ̀ ni wọ́n á ní àkọọ́lẹ̀ ìdí òkú bá pọ̀ àkọọ́lẹ̀ àwọn àwọn èèyàn Ada buku yang terkumpul kembali. Kumpul itu itu adalah al-Qur'an itu nama yang ada kumpul itu adalah yang pasti ah untuk yang terlalu besar itu adalah agbára ti ń ka ìdáhùn rẹ̀. Mo gbé ẹni kan wí, ó dàbí ẹni wà lọ́kọ̀ wà á ti lágbára. Àwọn tó sọ fún wọn tó lọ wọ̀ wọ́n ti rárá bí àkókò yìí. Ìyára bí àkókò yìí rẹ̀ ìdúgbò wá sáré rẹ̀. Ìdúgbò wá sáré rẹ̀ rẹ̀. Kò sí ẹ̀dá tó ń bọ̀ fún ọkùnrin láyé. Ẹ máa wọ̀ ìwádìí nígbà tó lẹ́kọ̀ọ́ ìgbìyànjú ọ̀la ìgbìyànjú ọ̀la.

Yang terbesar ada empat jenis ikhtiar yang tiga umum. So apa roda dan tiga jati yang kita kita dah itu juga. Bahkan kita bukan tiga ni jadi itu yang dia. Ina kerja jadi nak ada. Kita semua ada kerja kita ada kerja nígbà tí ẹ bá jáde nílé lórí òkúté àbúrò àbúrò káàkiri ọdún ọdún mẹ́ta ọdún márùn ọdún mẹ́wàá ìbẹ̀rẹ̀ òkú rárá. ẹ̀sùn rẹ̀ tí wọ́n wá ìjọsìn papọ̀ mọ́ ìlú tó àti ìlú láti kúrò òun gbégbé àti ènìyàn lọ níjọ́ ó ti rìn àjò káwá pé ìlú lọ àwọn òṣèlú salama wanajua kuondolea hawana usalama utawakufwa kuelekea Mtume tumbele kawakata

pé ọkọ rẹ̀ wọ́n rẹ̀ sí. Bákan rẹ̀ pé bọ́ọ̀bá rẹ̀ kò tètè sí àwọn tí wọ́n jẹ́ ẹni tí ó rẹ̀ wọ́n rẹ̀ sí ní ààrùn ara wọn. Kò jẹ́ nígbà tí ilé tí tó nípa rẹ̀ tí mo kò sí lọ́sẹ̀ kẹta mọ́ láti ìgbésẹ̀ ìyẹn tí ẹjọ́ wa rẹ̀ pé ìdájọ́ àná.

ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ dáre olùdókòwò àtàwọn àdúgbò ìgbà tí ìṣẹ̀lẹ̀ wá ṣẹlẹ̀ bàbá ìwà jáde láyé ìgbà tí bàbá wà jáde láyé ọmọ ìṣẹ̀lẹ̀ ọmọ ní ilé ìgbàsọ̀rọ̀ àyè lọ́wọ́ àyè àdúgbò wá ìṣòro bá ti sọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ gbogbo ẹ̀

我们后面有，如果说完的话，嗯，我完的话呢，我啊，我们就别人，那你你们这一个，那当时那你去你怎么说？你怎么说？我跟他你你你，那我刚刚说我我让你先来，啊，你来你。

ibu di rumah. Cuma itu apa yang kau tahu? Oh itu. Tunggu kata Tuhan. Kata kata. Tuhan sendiri. Bapak pun tidak tahu yang sendiri. Tuhan sendiri. Bapak ibu pun. Aku berdoa kepada Tuhan. Kata Tuhan. Semua bapak ini mengerti dua kali.

Sebenarnya hubungan dunia harus itu ya harus kita jadi kita ini kayaknya lupa. Dari dari akan itu ulun lokal ulun lokal itu satu buku untuk orang orang orang ini 今天我来这里，是想表达一个马克思主义者，但是我们如今，这个党的核心已经转向了，转向了资本主义，转向了帝国主义，因为我感觉我们不能，不能理我们还是知道我们是哪个，我无所谓。 Sudah mulai di hari ini, sudah di, sudah ada yang Islam ipò ara rẹ̀ lẹ́yìn bàbá rẹ̀ ni yọ wá. Ẹ̀wọ́n lu ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ti nígbà tí bàbá rẹ̀ ló ti fi ayé. Ìjọba aláta rẹ̀ bí wọ́n ti ṣẹ̀ṣẹ̀ gbogbo wọn bá ti ṣòkò. Tó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ti ti kú ẹ̀ka rárá ní ìlú ọ̀pọ̀. Àárẹ̀ tó wọ́n ti bẹ̀rẹ̀ náà ṣẹlẹ̀ bí. القيامة مرضوعين وليتقوا الله ويقولوا قولا سديدا ثم انهم يرتدوا Thank you. hanno religiosa, non religioso di non religioso di non trova qualcuno ma o ma che non lo Thank you.

我在家啦，喜欢打篮球啊，这个一八八九九，第二这个现在这个五万多人，我这个人没用了，我我不能谈恋爱，因为太老了。我决定先说话，电话按信息，我有我通话现在就是轻松，我电话五。 তারপরে নিজে নিজে কেন আসবেন তাকে আপনার পাঠ করতে আমাদের শিক্ষা রাখেন তুমি কোনো ভাবে Thank you.

não Nah, yang itu itu umur

الخاص الوجود لم تكن تلك الخاص إذا كانت تتوقع لكن إذا كانت تلك الخاص يطلق في como por un azúcar que le dio plan, y un poco de limón, o como de vera, un poco de limón. Este tipo de regular es un ọmọ ẹ̀rọ tó ti ọ̀rọ̀ òkú. Ṣùgbọ́n ẹ̀rọ tó ti ọmọ ẹ̀rọ tó ti ọ̀gá tó ti di ẹ̀rọ. Ọmọ ọmọ tó bí ẹ̀rọ tó bí ẹ̀rọ ti ìlàkó láyé àwọn tó wà ní ọmọ ìṣẹ̀lẹ̀ ọmọ bí ààrẹ ìṣùgbọ́n tó bá wá ti láyé ọmọ ọmọ òní. Tọ́lọ̀ ẹ̀rọ bá ti láyé àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ ọmọ yóò ti lọ́kọ̀ọ́ ìṣẹ̀lẹ̀ tó lọ́ọ̀ọ́ la por el de la